ọlọ́run ó rán àánú rẹ̀ sí yín gbogbo ọ̀nà tẹ́ ẹ bá lè fi gbà ràn mí lọ́wọ́. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ bá wa pe bàbá yìí síta kí bàbá wa clear ọ̀rọ̀ yẹn o because ẹnìkan ti argue pẹ̀lú mi ń sìn pé ohun tí wọ́n gbélé fídíò bàbá yẹn wọ́n ní kì í ṣe ohun bàbá yẹn bàbá kọ́ ló sọ pé irọ́ lòun pa òun need help for real. so bó ṣe jẹ́ nìyẹn ẹ bá wa gbé bàbá jáde o. ẹ kú àsìkò yìí sà ẹ kíní kan ni mo rí láti àná ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ ètò iná ló ti ń béèrè ah, àwọn rí bàbá ọdún sí bàbá ń tọrọ owó bàbá ní kànjọ kan ṣàánú àwọn kinní kan kinní kan ah, bàbá ọ̀dà ẹ̀ ṣàlẹ̀ fún gbogbo èèyàn pátá bó ṣe jẹ́ o. ẹ ṣe rí mo wà nídìí ìrókò ní location làwọn àwọn tó bíi mẹ́rin márùn-ún tán wá tán náà fẹ́ interview mi wọ́n ṣàṣe interview yẹn fún mi lóríṣiríṣi wọ́n ní kí n máa ṣe bí a ti ń ṣe nínú eré yẹn kankan wọ́n dẹ̀ ní kí n ṣàlàyé bí mo ṣe máa ń ṣe yẹn kankan wọ́n ní ṣe wọ̀n kí wọ́n máa ní bàbá tó ń sunkún bàbá tó ń sunkún ó dẹ̀ interview mi ọ̀pọ̀lọpọ̀ ohun tó bá mi sọ́pọ̀ gan but n tí mo máa rí ni pé n tí wọ́n wá gbé jáde ni ẹnu ibi tó ti ń sọ ẹ ṣàánú mi o ẹ fún mi lówó ẹ ṣe kíni kan n ló gbé jáde ó dẹ̀ ti wá dùn gbogbo àwọn ọmọ mi gbogbo ẹ̀ ó dẹ̀ ti wá bẹ̀ sí pé tán ń gbé kíni kan pé mi ò ṣàìsàn mi ò ṣàìsàn mi mi rè é ara mi dá ara mi dá mi ṣàìsàn ṣùgbọ́n ó ń gbìyànjú ó náà fẹ́ rí kán ràn mí lọ́wọ́ kankan kí wá jẹ́ pé kí n máa sunkún kán máa kí wọ́n tó lè ràn mí lọ́wọ́ ibi ẹkún yẹn nìkan ló wà lọ gbé jáde pé ẹ ṣàánú mi ẹ ṣàánú mi o àánú ni mò ń fẹ́ òun yẹn. àwọn èèyàn bá wò pé bàbá ọdún sì kẹ̀ bàbá tó ní sùtù tó pọ̀ bàbá tó bẹ́ sùn wọn lásán kókókó ni bàbá tó bẹ́ dìsáínà dìsáínà ẹ wo táì bàbá ọdún sì ọlọ́run kẹ́ bàbá yìí so bàbá ń sọ́n sìn pé íńtábíù tán ṣe fáwọn gùn wọ́n wá yọ ibẹ̀ yẹn bíi kọ́nìkan act. àpọ̀ tó dẹ̀ ló ń ṣe íńtábíù fún bẹ́ẹ̀ o àwọn tó ń dẹ̀dọ̀ wá ṣe íńtábíù ọ̀hún ọ̀pọ̀ o ṣùgbọ́n ọmọbìnrin nìkan ni ó dàbí pé mo rí tiẹ̀ tó gbé jáde yìí àwọn yòókù náà nísìnyí àti ìsinrí tiwọn oníkàwé n tí mi ò ṣe kí n fẹ́ grant interview mọ́ nìyẹn gbogbo àwọn tó wá ń bá mi pé àwọn fẹ́ ṣe interview àwọn tó mọ́ ní mi ò ṣe interview bọ́ọ̀mọbìnrin bá ní good intention tẹ́lẹ̀ láti ṣe kíni kì í ṣe pé kó wá gbé gbọ̀nà pé mo fi ń ṣe báárà bí mo ṣe wà yìí ọlọ́run fún mi lálàáfíà mo wà ní ipò tó dáa n ò ṣàìsàn káwọn èèyàn kan má rí mi gẹ́ bí oníbàárà o àgbà òṣèré ni mí iṣẹ́ tá a wá ń ṣe lọ́wọ́ nísìn kì í ṣe pé kò tó jẹ mọ́ kì í ṣe pé kò tó jẹ à ń jẹun à ń ṣiṣẹ́ à ń jẹun ọmọbìnrin Ìdòyìn Àmọ́dùn òun ló kó gbogbo àwa àgbàlagbà jọ sínú platform yìí òun la ń ṣe tá à ń para wa lẹ́rìn-ín àwa tá à ti ríra wa láti bíi forty years là ń ríra wa là ń rẹ́rìn-ín